látàrí ọ̀rọ̀ tó sọ wípé àwọn ìjọba tó kọjá ń ló da nǹkan rú lórílẹ̀‐èdè yìí pẹ̀lú ọrọ̀ ajé wa tó rí báṣubàṣu lásìkò yìí ààrẹ muhammadu buhari ó ti fún ìyàwó ààrẹ bọ́lá ahmed tinubu ó mà ti fún ní èsì ọ̀rọ̀ ẹ̀ o nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni garba shehu ẹ rántí pé lásìkò àyájọ́ ọdún òmìnira orílẹ̀‐èdè yìí èyí tí wọ́n ṣe ìsìn ìdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì ní ọjọ́ kejì ọjọ́ àkọ́kọ́ oṣù kẹwàá ọdún yìí níṣẹ́ ni Rẹ̀mí Tinubu ló ní kí gbogbo ọmọ Nàìjíríà kan ní sùúrù fún Tinubu ọkùnrin nítorí pé kì í ṣe onídán ìyẹn magician tó sì ní nǹkan táwọn ìjọba tó kọjá tó ti bàjẹ́ ìlú wà nílẹ̀ yìí tí ọkùnrin sì ń gbìyànjú láti tó ṣe nígbà tó pè yàn mọ̀ wípé ààrẹ tẹ́lẹ̀ ìyẹn ààrẹ àná ajẹ́gúnfẹ̀yìntì muhammadu buhari tó gbéjọba fún tinubu ìníyàwó tinubu ń fọgbọ́n bù àtàwọn ìjọba tó ti kọjá bí ìjọba jonathan ìyẹn ọgbọ̀n ìgbòlọ́ jonathan olóyè olùṣègùn ọbásanjọ́ àtàwọn míì bẹ́ẹ̀ níṣẹ́ ni gàbà shehu tó jẹ́ agbẹnusọ buhari ó mà ti fún tinubu lésì o ìyẹn ìyàwó tinubu lásìkò tó ń bá iléeṣẹ́ bbc haúsá sọ̀rọ̀ ìnìgà bá shehu ti jẹ́ kó di mímọ̀ pé kò sóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu pé buhari ó bà ọrọ̀ ajé nàìjíríà jẹ́ ó ní lásìkò tí Buhari gbàjọba àsìkò náà ni ọrọ̀ ajé Nàìjíríà fẹ́ ṣubú ó ní Buhari ni Ọlọ́run lò láti gbé ọrọ̀ ajé Nàìjíríà dìde ó ní mo rántí ńgbà náà pé epo rọ̀bì ní Nàìjíríà gbójúlé lágbàáyé láti rí owó tó sì ní owó epo náà já wálẹ̀ lásìkò tí Buhari ṣẹ̀ṣẹ̀ gbàjọba ṣùgbọ́n tó ní Buhari ló lo ọgbọ́n tí orílẹ̀-èdè yóò fi ṣubú lulẹ̀ nígbà náà kódà ó ní lásìkò Buhari làrùn coronavirus tó jẹ́ kí gbogbo orílẹ̀-èdè ti orílẹ̀-èdè wọn pa ìlú tó ṣẹlẹ̀ ṣùgbọ́n tó ní bí kì í bá ṣe ọgbọ́n ọlọ́run tí buhari lò orílẹ̀-èdè nàìjíríà bá ti ṣubú pátápátá ní báyìí olúrẹ̀mí tinubu aya tinubu ti fún nínú ọ̀rọ̀ tí olúrẹ̀mí aya tinubu tó sọ buhari ó ti fún lésì o ipasẹ̀ agbẹnusọ ẹ̀ malam garba shehu ló sì ti fún lésì.